Monica! Monica! Monica! bí ọlọ́tí ó wẹ̀ ẹgbẹ́ kódòdò. kí ló tẹ̀ ń dara yín láàmú. èmi ti lálàá àpàkọ́ tẹ ṣẹ̀ṣẹ̀ ń wá yìí. tẹ bá fẹ́ jẹ owó gọbọi ẹ̀ẹ́ta twenty ẹ̀ẹ́ta forty àti five. Ah, mo lè ka làákàyè rẹ kù díẹ̀ o memory card rẹ ti kó fáírọ́ọ̀sì. Hmm? ṣé kí tí wọ́n bá tó mú alẹ́ kan hmm. twenty forty single five eh? mo jẹ́ dànù. ẹ fẹ́ lọ sí mọ́ ni ẹ fẹ́ lọ sí mọ́ ọ̀kẹ́ bí wọ́n lọ sí mọ́ṣúárì náà. Ah. èwo ni a gbọ́dọ̀ bẹ lọ àwọn tó bá jẹ lówó káwọn angẹ́lì tí a máa ń náyà àwọn wàkánà kiri tí a ń bẹ lọ sáré kí wọ́n lọ́rọ̀ rẹ̀ ọjọ́ tá a ti bá àwọn iṣẹ́ náà kí ládàá lẹ́yìn wọn gbogbo bí èyí ṣe lówó lè kọ̀ṣẹ̀ yẹn àwa yìí àfi channel owó àwọn tán wọ́n gbajúmọ̀ bíi channel tv wọn ò mọ àwa mọ́. Ah! ẹ ṣáà mọ̀ ẹni tí mo ní mo lálàá pé pé mo rí tó pa mí ẹ arákùnrin yìí ni. ẹni máa kú ó pàdé ẹni máa pàdé ah! ẹ. ló fẹ́ kẹ́ ẹ remembrance ní àkọ́ ṣé ẹ rí ọ̀rọ̀ tálàgbà bàbá yín sọ ló fẹ́ kẹ́ ẹ gba ọ̀rọ̀ ẹ wọ́n mi tẹ̀ mẹ́jà kò sáré lọ bí ẹ̀sìn gbàgbé mi. kí lè. kí lọ jọ wọ́n sọ gbọ́n lọ́dọ̀ olólo kòkòrò ọwọ́ tí ó ṣì kọ́nà máa lọ jókòó sí tẹ́ máa fi gbogbo owó tẹ́ máa fi mú tí. ẹ tí bèrè náà mú mú gbogbo èlò mọ ọtí mọ ọtí èlò mọ pàdágà ni mo mú. ṣé rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bí ìgbà ìpátá wọ́n ti fi hàn mí mo ti rí ló bá tán mo ti rí lójú àlá. ọlọ́run àlá lílá mi o. Pasuma bá lóun fún Òṣùpá lóṣù mẹ́fà àbọ́dún kan pé wọn ò ní gbọ́ ọmọ èmi máa ń yín mú ni pé ntọ́lọ́run ti parí síbẹ̀ bí pàṣípà ìdòpá náà bá ní eré lè tá ń fà lọ́tẹ̀ yìí wọ́n á sá lọ́n bí sẹ́ẹ̀ fújì yìí ni tó bá ní wọ́n á sá lọ́n bí sẹ́ẹ̀ fújì pé ṣé Pasuma ni ó wà sá lọ fọ ẹ̀ ń tó yẹ pé ìràwọ̀ tiẹ̀ náà bíi kàábà ni tí ò lè kú ń bẹ̀ ẹ̀yin méjì lẹ́jọ́ ń gara ìgara kàábà ni gara ẹ̀yin méjèèjì ẹ̀ ọlọ́run ti dá yín síbẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan kan ò lè ẹ̀yin méjì ò lè fira yín sí nǹkan kan. warahmatulahi wabarakatuhu ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba jùlọ ọba ńlá tó ju gbogbo ọba lọ ọ̀gá ńlá tó ju gbogbo ọ̀gá lọ olúwa tó jà àwọn olúwa kéékèèké lọ ìjọba àgbà tó ju gbogbo ìjọba lọ Allahu Akbar. ọmọ ìyá mi yi yìí alhaji muhammad shafiu ahmed tijani akéwúgbadé yín ló tún dé mo tún gbé tuntun dé lọ́tẹ̀ yìí ẹ̀ẹ̀rí pópẹ́ mi díẹ̀ kí n tó dá yìí ti ń ṣẹlẹ̀ lásìkò yìí torí ẹ̀yin onísọnu náà mọ̀ ni. torí ẹ̀yin tẹ́ ẹ mọ̀ sọ pé kò kúkú ní nǹkan míì tó fẹ́ sọ níwá síjọ̀rọ̀ àwọn onífújì lọ. bó dá mi lójú pé ẹni tí bá ń sọ bẹ́ẹ̀ kò láròjinlẹ̀ ni tàbí kó jẹ́ pọ́pọlọ rẹ̀ sún ẹ̀yìn Allahu Akbar torí bó bá láròjinlẹ̀ yóò mọ̀ pé ọ̀rọ̀ àwọn onífújì nìkan kọ́ ni mò ń sọ iṣẹ́ tí wọ́n bá fi mọ̀ ẹ̀yàn ó ṣòro ó fi ilẹ̀ òun náà níwọ̀nba díẹ̀díẹ̀ tí mo sì ń padà ń dá sínú ọ̀rọ̀ wọn nísìn bó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń tún dá sí yìí títún lọ lọ́wọ́ lásìkò yìí ọ̀rọ̀ Pasuma àti Saheed Òṣùpá yìí náà mọ̀ ni mo rí bá a ṣe ń gbọ́jọba torí bá a ṣe ń gbọ́jọba lọ́tún táwọn ń gbọ́ ọ̀gá ńlá lọ́sì náà là ń gbọ́ ọba ńlá lọ́tún olúwa fújì the lord of music là ń gbọ́ yẹn náà lọ́sì àwọn méjèèjì yìí náà ni àwọn adàgbàmọ́kú láròbó àwọn gùnáròbó burúkú yìí náà ni gbígboro bá ń dàrú láàrin àwọn olórin àárín àwọn méjèèjì yìí náà ni tí gboro bá sì tún dùn bákan náà nípasẹ̀ àwọn olórin àárín àwọn méjèèjì náà lẹ́ẹ̀wá sí la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam àwọn méjèèjì náà náà sì lè fira wọn lọ́rùn lẹ̀ wọ́n mọ̀ bára wọn jẹ́ yìí ẹ rò pé wọ́n bí sórin pọ̀ mẹ́ja ni àbí ẹ ò gba Pasuma kọrin nígbà tí ń pera rẹ̀ níjọba báwo ló ṣe ń kọ́ Ọ wá ń sọ pé ìjọba ìjọba bàbá ọba bàbá ọba ọ̀rẹ́ ọba ọ̀rẹ́ ọba ẹ̀gbọ́n ọba ẹ̀gbọ́n ọba èèyàn tiwa èèyàn tiwa ọ̀gá tiwọn ọ̀gá tiwọn ọ̀gá wọn o ọ̀gá wọn ọ̀gá ọba ọ̀gá ọba ọ̀rẹ́ ọba ọ̀rẹ́ ọba bàbá ọba bàbá ọba ó tún wá ní ìjó ìjọba wọ́n jó ọ̀rọ̀ ìjọba wọ́n sọ orin ìjọba náà kọ ṣìyà ìjọba náà ṣe tán bá tún dẹ́ fẹ́ sọ wọ́n á tún ní kó mọ̀ ṣe ẹ sí kó mọ̀ ṣe o ẹ̀yin tẹ́ ń gbọ́ pàṣẹ ẹ̀yin ẹ̀ máa wò wọ́n gbogbo ẹ̀yin tẹ ń gbọ́ pàṣẹ ẹ̀yin ẹ̀ sá máa wò wọ́n. la ilaha alayhi wa wa dá lóhùn wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀bọ ọba tí ń pera ní ọba báwo lòun náà ṣe ọ̀bọ tó fẹ́ máa ṣe ìṣe ọba ìṣe ọba ìṣe ọba. ó wà lọ́wọ́ ẹ̀wú ọba ẹ̀wú ọba ẹ̀wú ọba. ó gorí ìtẹ́ ọba ìtẹ́ ọba ìtẹ́ ọba. ó fẹ́ máa pàṣẹ ọba àṣẹ ọba àṣẹ ọba. ìyẹn fáwọn èèyàn ọba èèyàn ọba èèyàn ọba. ó náwó gan yàwó ọba yàwó ọba yàwó ọba ó fẹ́ bá ṣàkóbá àkóbá àkóbá. ọba ní kàn fi sílẹ̀ pọ́ bọ́ọ̀lù ọba máa jẹ́ ó máa ń wẹ̀ràn kó láyé kó ṣe bí èèyàn ẹ̀rá jáyìndé tí gbogbo ayé mọ̀ ọmọ ṣèbò ṣòdì ló ti bolówó ẹ̀jẹ̀ ìyẹn lolúwayé ò bá fi lóhùn ò fẹ́ rí mọ́ kájáyìndé tó dìpò dìdì gbòlugi ọtí mọ̀túmọ̀ ti ń sọ̀n ó tún wá tẹ̀síwájú ó tún wá ní torémi lolúwa fújì èmi màlẹ́mí fújì o èmi gangan làtúbọ̀ tán fújì torí mo jogún ẹ̀ lọ́wọ́ barusati ni barusati tó jọ lọ́hùn fújì ni tí n bá tún gbọ́ wípé jọba fújì kan ṣèjọba tí ò lágbára orin wálẹ̀ ń sọ ṣùgbọ́n nù life ó ní ṣèjọba tí ò lílé agbára kọ́lẹ̀ ń sọ ìjọba tí ò ní ilé ìgbìmọ̀ asòfin sejọba tí iholede léde lẹ́nu níjọba orin la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam ìjọba ẹ̀gbọ́n ọba náà pàṣùmà náà mọ̀ pé saheed lòun náà ń bá wí wọ́n jọ ń bára wọn wí ni ẹ̀yin fáǹsì ní kẹjá kúrì yín ó pé láàrin àwọn méjèèjì òwò ní í ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì kò sí ẹnìkan náà àwọn méjèèjì o bá ní ah, saheed ni màá sì mọ fẹ́ràn rẹ̀ dọjọ́ ọkú náà ni níyé filẹ̀ torí tí mò ń fẹ́ràn lára rẹ̀ kì í ṣe nǹkan tí èèyàn fi kì í ṣe nǹkan tí èèyàn fi lè fìyàn lẹ̀ tí òfin ní ṣe tèèyàn mọ́ bẹ́ẹ̀ náà ni mo sì ń fẹ́ràn Pasuma náà n tí mo sì ń fẹ́ràn lára Pasuma náà ọ̀tọ̀ náà ni n tí èèyàn ò fi lè fìyàn lẹ̀ mọ́ táyé ò fi parẹ́ náà ni n tí mo fẹ́ràn lára tiẹ̀ náà ṣùgbọ́n kì í ṣe nǹkan kan náà mo jọ fẹ́ràn lára wọn nǹkan tí mo fẹ́ kó yé yín nìyẹn gbogbo òwò tó o bá fẹ́ gbẹ̀sẹ̀ tó kàn fẹ́ kọ́lọ̀ ń bínú sí ọ lọ́wọ́ mọ̀ sọ yí pé ní mo héètì Pasuma mo lè fẹ́ràn Òṣùpá lóòótọ́ ṣùgbọ́n mo láìkí Pasuma náà mi ò héètì ẹ̀ torí kì í sọ̀tá mi kò sẹ́sẹ̀ kankan tó sẹ̀ mí èmi rẹ̀ òjọ́ mọ́ ọkọ̀ orin tá a bá ní àjọ ń du orin àjọ orogún òwò lájọ ń ṣe ṣùgbọ́n mo fẹ́ kó yé yín pé àwọn òótọ́ ọ̀rọ̀ tí ń bẹ́ǹdì ọ̀rọ̀ wọn ni ẹ jẹ́ kémi ó máa sọ fún yín nínú orin tájọ́ ń kọ àwọn méjèèjì ọlọ́run wá fi wọ́n ṣe àgbákò fúnra wọn ni àwọn méjèèjì náà sì ni wọ́n ní fans kò sínú ilé kan tẹ́ẹ̀dẹ́ lónìí tí ẹ ní bá àwọn fans àwọn méjèèjì ń bẹ kódà bẹ́ẹ̀ wọnú yàrá kan tọkọ àtìyàwó nìkan wà ìyàwó lè jẹ́ fans Pasuma kọ́kọ́ ó jẹ́ fans Òṣùpá ọkọ mi sì lè jẹ́ fans Pasuma kíyàwó jẹ́ fans Òṣùpá láì mọye ìgbà tí wọ́n sì torí wọ́n sì torí ọ̀rọ̀ àwọn méjèèjì àwọn méjèèjì ó sì tún mọ ọkọ àtìyàwó sì mọ yodì nínú ilé bàbá àtọmọ máa ń ṣe fans àwọn méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ tí wọn ò sì ní jọ fẹ́ràn ẹnìkan náà ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa bàbá sì ní awo àárín àwọn olórin lónìí nínú àwọn olórin fújì lónìí olórin tó ní fans àwọn méjèèjì yìí ò sí bẹ́ẹ̀ bá sì ń sọ pé fans ẹnìkan ló pọ̀ ju tẹnìkan lọ ẹ tún ń tanra yín náà ni ìwọ tó o bá ní fans òṣùpá ló pọ̀ ju ti pàṣùmà lọ òun parọ́ ní tó bá rìn dé ni ìwọ tó o sì ní fans pàṣùmà ló pọ̀ ju ti ṣáìdì òṣùpá lọ ibi ìwọ náà rìn dé ni torí bòmíì wà tó jẹ́ pé ó lè jẹ́ àwọn èèyàn ti Pasuma ni wọ́n ó pọ̀ jù ń bẹ̀ ibòmíì sì wà tó jẹ́ pé ó lè jẹ́ àwọn èèyàn Saheed Òṣùpá ni wọ́n ó pọ̀ jù ń bẹ̀ tí ó dàbí ẹni pé kò tiẹ̀ sí fáǹsì Pasuma kankan níbẹ̀ bẹ́ẹ̀ ni bí ṣe máa ń rí náà nìyẹn ọlọ́run ló máa mọ̀ sa àwọn méjèèjì yìí lẹ́sà oore ọlọ́run tó kàn èmi ò mọ̀ bóyá tí wọn ò bá ti ìbúra wọn tí wọn ò bá ta síra wọn èmi ò mọ̀ bóyá wọn ò ní tà bóyá ò ní gbé ayé mọ́ ni kò yé mi torí gbà kan lẹ ti kọ àwọn orin àwọn orin àwọn joint joint kẹsẹ̀ tẹ́ ẹjọ́ ṣe papọ̀ ẹjọ́ ẹjọ́ ṣe ṣóò papọ̀ láì mọye ìgbà tí nǹkan kan ò ṣẹlẹ̀ ọjà yín sì ń tà ńgbà náà ìràwọ̀ yín ò sì kú kò sì kú ò nígboro nígbà náà ìyẹn ò ṣeé ṣe mọ́ nísìn àbí bẹ́ẹ̀ kọ́ ibi tí Saheed Òṣùpá wá parí orin yẹn sí ni pé Oṣòdì lajá Àyìndé ti bu olówó ẹ̀jẹ̀ Oṣòdì dé 2014 àbí o tí Pasuma ń kọni lójú Wasiu Àyìndé nígbà tí aáwọ̀ kékeré kẹ̀rọ asẹ̀ láàrin wọn àti Wasiu Àyìndé tí Pasuma fi Àyìndé pa lójú agbo òun ní dọ́gbọ́n ń pè ní ajá Àyìndé ń bu olówó rẹ̀ jẹ la alayhi wa ọlọ́run wá fẹ́ pè yín ṣàkíyèsí ọ̀rọ̀ ọlọ́run tí mo fẹ́ sọ ń bá yín wí ẹ̀yin méjèèjì táwọn èèyàn ń torí yín jà yìí ọ̀rọ̀ ọlọ́run tí mo fẹ́ sọ yìí àyà tí mo fẹ́ kà yìí ń sì ń bá gbogbo ẹ̀yin fans tẹ́ ẹ fẹ́ ṣera yín léṣe àìmọye àwọn èèyàn tó ti kú nítorí tàwọn méjèèjì yìí ọlọ́run tún bẹ̀yìn náà wí o kí lọ́lọ́run ọba mi wá ń sọ́nà alukur'an ọ̀rọ̀ ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim bismillahi rahmani rahim afaman sharaha Allahu sadrahu lil islam. A'udhu billahi minash shaitani rajim. Masha Allah, Masha Allah. Bismillahi rahmani rahim. mò ń gbádùn rẹ o. afama sara allahu sọdira lili silami. allah allah. wa huwa ala nuri min rabbi fàwọ́ àlànúrì mi rọ́ọ̀bì. Musiliudeen ni mò ń gbọ́ o. هذا نذير من النذر الأولى الله الله هذا نذير من النذر الأولى ọlọ́run ọba ní ń pè yín ṣàkíyèsí gbogbo wa sí tèmi akéwògbadé ń ṣe fún yín mò ń sọ ọ̀rọ̀ kan lọ mo ní àwọn èèyàn kan wọ́n ò mọ̀ wò ó pé ní akéwògbadé ṣé kò mọ̀ jọ̀rọ̀ àwọn onífújì lọ ni ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ ń ṣe ọ̀tẹ̀ mi ni ó mọ̀ pé kò fi àwọn ọ̀rọ̀ tí mo sọ àwọn wáàsí tí mo ṣe tí mi ò sọ̀rọ̀ àwọn onífújì ó kúkú ń bẹ́ ń ta gbogbo ẹ̀ ń bẹ́ ń ta àdánwò òfẹ́ ń bẹ́ ń bẹ́ àgbàdo ọ̀rọ̀ ń bẹ́ ń bẹ́ gbogbo ẹ̀ ń bẹ́ ń bẹ́ kò sí eléyìí tó jẹ́ àwọn onífújì nínú àwọn eléyìí tí mo kà yìí ṣùgbọ́n òun ò fẹ́ gbọ́ yẹn àfọ̀mọ́ ń bẹ́ ń bẹ̀ òun ò fẹ́ gbọ́ yẹn àbòsí ló fẹ́ sí ló fi jẹ́ tàwọn onífújì yẹn nìkan ní ń fetí sí ló jẹ́ òun máa sọ pé kò sọ̀rọ̀ míì tí mo fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ ni ṣùgbọ́n òun wá nítorí pé ń sọ bẹ́ẹ̀ kí n má padà wá dá sọ̀rọ̀ wọn náà mọ́ torí mi náà mo kápá wọn bí wọn ò tiẹ̀ ní gbọ́ bí wọn ò ní gbà èmi ò máa sọ tèmi fún wọn bí Saheed Òṣùpá bá rí mi ń bì kan pọ́nlọ́n bá ní ó bùn mí lówó kó bùn mí iṣẹ́ mi mo ṣe àdúrà mo ṣe fún un ló sì bùn mí lówó ó wù ú nù bí Pasuma bá bùn mí lówó tó pàdé mi ń bì kan iṣẹ́ mi mo ṣe débẹ̀ ó wù òun náà kó bùn mí lówó nìyẹn bí ò bùn mí ebi ò pa mí tẹ́lẹ̀ náà kì í ṣàwọn náà ń gàrí mi látàná kó tó dò ní tẹ́lẹ̀ ọba tó dá ẹnu ní bùnbù ó ti mọ tẹnu ó jẹ ọba títí ń bọ̀ wá láti inú oyún ká tó dì báyìí ó ti mọ táàjì ṣùgbọ́n nítorí bóyá káwọn méjèèjì torí nǹkan tán ń fún mi kán má bàa pé àbí wọn ò ní fẹ́ fún mi ní nǹkan tán ń fún mi mọ́ kí n má wàá bá wọn sòótọ́ ọ̀rọ̀ ọlọ́run màá bá yín sòótọ́ ọ̀rọ̀ ọlọ́run o ọlọ́run ní wáàsí tí mò ń ṣe fún yìí mo èmi ọlọ́run mo fẹ́ kó yé pé gbogbo ẹnikẹ́ni ó dàbí ẹni tí ó jẹ́ pé ẹni tí ọkàn rẹ̀ tó bá rọ̀ fún Islam òwe lọ́lọ́run ọba mi pa ń bẹ̀ yẹn gbogbo ẹni tó bá lè Islam ó túmọ̀ sí pé ẹni tó juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fọlọ́run ìyẹn ni wípé ní tó o gbà wípé ní gbogbo ohun tó o dà lágboolé fújì lónìí ọlọ́run ọba tó ṣẹ̀dá rẹ̀ lójú o dá gbogbo ohun tó o ní lágboolé fújì lónìí ọlọ́wọ́n ọba tó ṣẹ̀dá rẹ lójú ọ ní òun náà ló fún ọ àwọn kan ń bẹ tí n tó fún wọn ò tó ti yín o ó fún yín lókìkí kì í sọ oògùn yín ló débẹ̀ àwọn tí ń bẹ lẹ́yìn yín ẹlòmíín sí oògùn jù yín lọ o ó fún yín ní owó ẹlòmíín bẹ tí tó ń bẹ lẹ́yìn yín tó jẹ́ pé gbogbo ohun táwọn náà lè fi rí owó ó ń bẹ o wọ́n ń ṣe o ṣùgbọ́n ọlọ́run ní kò ní tó ti yín ni o àwọn míì sì níjú yín lọ́nà àwọn tán ń bẹ lẹ́yìn yín náà ṣùgbọ́n tíràwọ̀ wọn ò tó ti yín mímọ̀ sí ẹ̀yin méjèèjì wọ Saheed Òṣùpá àti wọ Pasuma mímọ̀ sí ẹ̀yin méjèèjì yìí kọ́ ni oore tọ́lọ́run ọba ṣe fún yín ọlá tọ́lọ́run ọba mi dá yín tó fi wá di wípé ní ẹ̀yin méjèèjì ẹ wá ń bára yín jà ní gbogbo ògbà ẹ wá wòye èèyàn tó ti gba ìsọnù nítorí ẹ̀yin méjèèjì ọ̀tá aláìláì ṣẹlẹ̀ láàrin àwọn méjì míì tọ́jọ́ jólólùfẹ́ ara wọn tẹ́lẹ̀ nítorí ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì òun ni mo sì máa ń sọ fún gbogbo àwọn tí máa ń jàjà wèrè ìjà àjàkú akátá nítorí yín pé kán jẹ́ kórí wọn ó pé ẹ̀yin méjèèjì tẹ́ ẹ̀ ń búra yín màá sọ ìtumọ̀ tí ìdí tí Pasuma fi máa fi máa ń sáré ń fúnra ẹ̀ lóye tí fi máa sáré ń fúnra lórúkọ màá sọ fún yín bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí náà ká lè mọ̀ yí pé ní kí gbòòrò lè dùn náà ní tí Pasuma náà ń ṣe òun ni nọ́mbà wá yẹn tí máa ń kọ́kọ́ ń wá oyè tí ó kọ́kọ́ fúnra ẹ̀ tó bá rí i pé gbòòrò ti dọ́ọ̀lù díẹ̀ nísìn kì í ṣe kó fi sọ̀tẹ̀ Pasuma ò fi sọ̀tẹ̀ tó bá rí i pé gbòòrò fẹ́ dọ́ọ̀lù yóò kàn wá orúkọ ọ̀kan yóò sáré fún rẹ̀ ó lè ní òun ni kìnìún fújì ìgbà kan ló kìnìún aláàjì ó pẹ́ díẹ̀ ó tún lóun erin lọ́mọ nígbà ó nígbà ó yá ó arábàǹbìtù dọ̀gá ńlá láti bí ọ̀gá ńlá ó tún ti dìjọba ń sìn la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam. afaman sara lọ́wọ́ sọ́díràwù lílì ìsìlámì. ọlọ́run ní ẹ̀rẹ́ ń tẹ́mi ọlọ́run tí mo bá rọ ọkàn rẹ̀ fún islam tí mo ní ó máa gbọ́ wá sí i tí wàá sí tèmi àkéwúgbadé ń ṣe tí bá ń wọnú gbà ya rẹ̀ lọ tí ń gbọ́ tí ń lò ó tí ń tẹ̀lé nínú ẹ̀yin olórin àtẹ̀yin fans tí mo fẹ́ mọ́ báwì ọlọ́run ní kí ni ó ṣẹlẹ̀ o. fàwa alánúrí mi rọ̀ bí. ọlọ́run ló ń tọ̀hún wá ẹni ìmọ́lẹ̀ mọ́ni lọ́dọ̀ èmi ọlọ́run èmi ọlọ́run mọ̀ tan ìmọ́lẹ̀ sínú ayé onítọ̀hún ayé ò ní polúkúmuṣù tó bá lè gbọ́ wá sí mo fẹ́ ṣe yìí máa gbọ́ wá sí mo fẹ́ ṣe fún ọ ìwọ Saheed Òṣùpá ìwọ Pasuma ẹ gbọ́ wá sí mo fẹ́ ṣe fẹ́yìn méjèèjì yìí gbogbo ìtẹ ọrọ̀ ajọ ń fà láàrin ara yìí kí náà ni gbogbo ẹ̀yin fáǹsì kẹ́yìn náà ò máa gbọ́ nígbà tí Pasuma àti Saheed Òṣùpá jọ ń fà ó láwọn àsìkò kan tó jẹ́ pé tí Pasuma bá ti sọ nǹkan kan Òṣùpá yóò ti yé póun ní bá Òṣùpá ó fèsì ó kàn jẹ́ pé sì tóun máa ń fọ̀ máa ń lé jù ni ńlá fi ń sọ fóun náà kó máa ṣe sùúrù díẹ̀díẹ̀ orúkọ tó wẹ̀ nìkọ̀ọ̀kan ní ń pera rẹ̀ ìyẹn ò mú jà wá ó pèrè ẹ̀ níjọba Fuji, ó pèrè ẹ̀ ní ọ̀gá ńlá Saheed Òṣùpá ní òun ọba ńlá orin àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀jọ́ ń fúnra yín lórúkọ tó wù yín ni èèyàn ò mú jàdání mọ́ ó pèrè ẹ̀ níjọba fújì Saheed Òṣùpá lòun ni ẹ̀mí fújì òun lolúwa fújì the lord of music kódà ó tún fi ṣe rẹ́kọ́ọ̀dù jáde ó ní lord of music lòun gbogbo yẹn náà ẹ̀ fi ń pọ́nra yín lé ni kí gbòòrò lè bá a máa náà ni n tí ò wá yẹ̀yìn fáǹsì mo fẹ́ kó yé yín ni pé bẹ́ẹ̀ nìkan nú àwọn méjèèjì yìí bọ́n ṣe jọ ní fáǹsì tó yìí torí ní gbogbo àgbáyé kò síbi tí ò sí fáǹsì àwọn méjèèjì ní gbogbo àgbáyé pátá kò síbi tí ò sí fáǹsì wọn tó yìí dénú ilé tẹ́nì kọ̀ọ̀kan wá ń gbé kò sí bó tilẹ̀ wù kó rí fáǹsì wọn wà ń bẹ àlùbáríkà tọ́lọ́wọ́n bá ṣe fáwọn méjèèjì ni má wulẹ̀ wádìí má tanná wádìí àlùbáríkà àwọn méjèèjì má wádìí pé ta ló lálùbáríkà jù erin làwọn méjèèjì erin méjì ni wọ́n erin méjì làwọn méjèèjì nǹkan tó kàn ń bà mí lẹ́nu pé bá ṣe jẹ́ erin yìí kàn sọ́ra pẹ̀lú ìjà àjàkú akátá torí erin méjì ibi tó bá ti ń jà koríko bẹ̀ níyà abẹ́ ó jẹ koríko bẹ̀ ní òní gbérí mọ́ o tàwa ló mọ koríko tí ìyà jẹ nínú ẹ̀yin tẹ́ ń gbẹnu sọ̀rọ̀ wọn àtẹ̀yin fans tẹ́ fẹ́ máa da àlámọ̀rí ara yín rú nítorí ọ̀rọ̀ wọn ẹlòmíì ìdíbi tí wọ́n ti kò níṣẹ́ lọ́wọ́ kò lábọ̀ iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹlòmíì ó sì ń jà nítorí àwọn méjèèjì àbí gbogbo ìgbésí ayé rẹ̀ àràárọ̀ ọ̀dọ̀ fẹ́ńdọ̀ tó ń ta pépà ni ó lọ máa jòkó sí ọ̀dọ̀ fẹ́ńdọ̀ oní pépà ni ó lọ máa jòkó sí ìwọ tó ń jòkó lọ́dọ̀ fẹ́ńdọ̀ ọ̀ ń jòkó lọ́dọ̀ fẹ́ńdọ̀ àwọn olórin méjèèjì yìí àwọn ń pawó tiwọn sínú ayé wọn ìwọ sì ń jà nítorí wọn ọ wá ro làákà bọ ẹ mọye èèyàn ẹ̀yin Òṣùpá àti Pasuma gan mo ti fẹ́ sọ fún yín sẹ́yìn òun mọye èèyàn tó ti kú torí ẹ̀yin méjèèjì yìí ni ẹ mọye ẹ̀mí tó ti lọ́n torí ẹ̀yin méjèèjì lórí pé à lágbájá ju lágbájá lọ tàmẹ̀dú ju lágbájá lọ náà ni ẹ mọ̀ bẹ́ẹ̀ la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam. afama sara lọ́wọ́ sọ́dira lílé ìsìlámì. masha allah. fahuwa ala nuri min rabbi. ọlọ́run ibẹ̀ bá gbọ́ àti tẹ́mi ń ṣe fún yín yóò mọ̀ sẹ́yìn láǹfààní gan-an mọ́ ni yóò mọ̀ wúlò fún yín ìmọ́lẹ̀ gidi lèmi ọlọ́run ó mọ̀ tàn sínú ẹ̀mí inú ọkàn yín má mọ̀ tàn sáyé yín. fàwọn alánú rí mi rọ̀bì. ìràwọ̀ tẹ́ ẹ̀rọ pé ní tẹ́ ẹ̀rọ fún pọ̀ yẹn pé ràwọ̀ kan ò tí ì tó mọ́ ẹ̀ ní ìtọ́jú bẹ́ẹ̀ lọ. fàwọn alánú rí min rabbi. Allah ọlọ́run ní ma ìràwọ̀ yín ó pọ̀ jù báyìí lọ tẹ́ ẹ bá lè gbọ́ wá sí tí mò ń ṣe fún yín ẹ̀yin méjì ẹ̀yin mi orogún òwò lè má ṣẹlẹ̀ kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí mo ti máa ń sọ ọ́ ti pẹ́ pé orin ló lọ̀tẹ̀ ni orin ẹ̀tẹ́ fi ṣẹ̀dá orin náà nìyẹn a ti mọ̀ pé orin ló lọ orogún òwò kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí yóò máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ má sọ di ìjà gidi ẹ má sọ di ìjà gidi mọ́ ẹ jẹ́ wọ́n mọ̀ pé yes bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ níwọ̀nba tẹ́ ẹ bá jọ ta síra yín níwọ̀nba ẹ sì tún tètè sí mẹ́dọ̀ torí pé ntẹ́yìn méjèèjì jọ ń fa yìí bí nǹkan bá ṣe ẹnìkan nú ẹ̀yìn méjèèjì àdánwò bá kejì náà nù ìkejì náà ò ní gbádùn mọ́ bí nǹkan kan bá ti lè bẹ́ẹ̀ nìkan kan náà ìméjì ìkejì náà ò ní gbádùn mọ́ kọ́lá mọ́ faburú sẹ́yìn kó mọ́ fi ṣe èmi náà kó mọ́ fi ṣe ogun olùgbọ́ mi ti ń gbọ́ mi ni ọ̀rọ̀ gidi mo fẹ́ bá yín sọ lọ́tẹ̀ yìí pé ẹ sọ́ra pẹ̀lú ìjà táwọn fáǹsì náà ó sì sọ́ra ẹlòmíì èèyàn òṣùpá ni yóò wá gbéléjú kò wá gbọdọ̀ kò wá ní fẹ́ rí àwọn èèyàn Pasuma mọ́ nítorí pé èèyàn tòṣùpá ni à ìmọ̀ ṣẹlẹ̀ èèyàn máa ń fẹ́ràn ẹnìkan jẹ nìkan lọ lóòótọ́ kódà inú ọmọ téèyàn ń bí èèyàn máa ń nífẹ̀ẹ́ ẹ̀kan jù kan lọ ṣùgbọ́n kò túmọ̀ sí wípé ní kó o má fẹ́ràn àwọn ìyókù náà kì í wá sí pé kó o má wá gbéléjú kó o wá sọ di ìjà kẹ́ ẹ máa bára yín jàjánu ìwọ tó ń jà tó o bá tiẹ̀ wá jà nítorí òṣùpá àti pàṣùmà tó o bá parẹ́ tó o bọ́ sàlùkì yá mọ́ tíjà àwọn méjèèjì bá parí mo fẹ́ bi ọ́ léèrè sọ́ọ́rí pé orí burúkú bọ́ ọ́nù sàrénu àwọn tó torí wọn kú ń gbàjà wọn bá parí àbọ̀ rò pé jà wọn ò lè parí mọ́ ni ṣé bọ́n ṣe jọ ń ṣe pọ̀ nígbà kan tán ṣe two big elephant ṣé wọn ò tún lè jọ ṣe mọ́ ni ṣé double star tán jọ ṣe ń gbà náà ṣé wọn ò tún lè jọ ṣe mọ́ ni combination tí wọ́n jọ ṣe ṣé wọn ò tún lè jọ ṣe mọ́ ni combination extra tán tún ṣe lẹ́yìn ẹ̀ ṣé wọn ò tún lè jọ ṣe mọ́ ni àbọ̀ rò pé wọn ò lè jọ ṣe ń tó tún jù bẹ́ẹ̀ lọ mọ́ ni kò sí bó de nígbà kọ̀lìntì àti barista jàjàjàjà títí tí barista òkú ọ̀run ṣé wọn ò padà parí ẹ̀ kó tó di pé ọlọ́run mú kan lọ sọ́dọ̀ ọ̀run wọn mo sì ń tẹnumọ́ fún yín pé ẹ má jẹ́ ó jẹ́ ìjà tẹ̀yìn ẹ má jẹ́ kó di ìjà tí ẹ̀yin méjèèjì tí ẹ tún wá bá di ọjọ́ alẹ́ bíi ti kọ̀lìntì àti barista kó mọ̀ lọ bọ́wọ́ rí kó mọ̀ lọ pẹ́jù fún yín la ilaha illa masha Allah هذا نذير من النذر الأولى الله الله هذا نذير min an-nuzur al ìkìlọ̀ lélẹ́yìí o ìkìlọ̀ lélẹ́yìí inú àwọn ìkìlọ̀ tí mo ti ń ṣe fún yín tẹ́lẹ̀ náà ni o àwọn ọ̀rọ̀ tí mo ti ń sọ fún yín tẹ́lẹ̀ náà mo tún bẹ̀rẹ̀ sí ní sọ fún yín kọ́lọ̀ ń jẹ́ ẹgbọ́kẹ́ ẹgbà ni o Allah Akbar ẹjẹ́ àwògbà tí wọ́n ti ń bá ọ̀rọ̀ wọn bọ̀ ó ti pẹ́ ṣùgbọ́n kí n má tún mu láti bẹ̀rẹ̀ mọ́ kí nǹkan tó ra mú nǹkan kan mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé tí Saheed bá pòwe kan Pàsó ó dá lóhùn bí Pàsó bá pòwe kan Saheed ó dá lóhùn àwọn méjì mọ̀ pa àwọn làwọn jọ ń bára wọn wí ìwọ tó bá ní kì í ṣe lágbájá ní tàmẹ̀dù ń bá wí kì í ṣe tàmẹ̀dù ní lágbájá ń bá wí ẹ̀ ń tara yín àwọn méjì jọ ń búra wọn náà ni nígbà tí Saheed Òṣùpá kọ nìkan tó ní ẹjọ́ láhùn jẹ́ bàbá Suliya ẹjọ́ láhùn jẹ́ àtúntìgbẹ́jọ́ kàánà tẹjọba ti wájì náà tẹ́jọ́ bá jìnnà ti dóúnjẹ etí nìyẹn àgàgàfẹ́ ni tí kì í gbọ́rọ̀ tó létí ikun ajẹ́ńbẹ̀ àfún pàdé ẹ̀jẹ̀ ó tún wá ní àwa dàbí akéde òun pẹ̀lú aláròye o àdàbí akéde Odùduwà ni tó jẹ́ pẹ́jọ́ làwọn ń ta tí pẹ́kẹ́ bá dúró ti wọnú pépà wọn tẹ́jọ́ bá jìnnà ti dóúnjẹ etí nìyẹn àgàgàfẹ́ ni tí kì í tó létí ikun àjẹun bẹ̀ àfún pàdé ẹ̀jẹ̀ kí ni Pasuma náà tún fi fèsì orin yẹn mò ń gbọ́ o. hadha nadhirun minan nudhuril ula. Allah Allah. hadha Musliudeen mo mọ̀ ń gbádùn rẹ̀. Pasuma wa ń dá lóhùn náà wá sọ pé àròyé ò kágbọ̀n kí ni mo máa fàròyé ṣe náà níbi tàlùjẹ́ ti kúnlékún náà tó ti sẹ́lẹ́ńkẹ́jọ pàṣọ ráyé àròyé àfàlùjọ́ ó wá ní Pasuma Wonder làlùjọ́ fún wa asátìmọ̀ pé wọ́n ní role model bí Pasuma làwọn máa rí Pasuma oníṣe bí ẹnì kọ̀ọ̀kan àjíṣe ah, bí Pasuma làwọn máa rí o Paso ní ṣe bí ẹni kọ̀ọ̀kan mọ́ṣàlá mọ́ṣàlá. fọwọ́ alánú rí ẹ ti mọ̀ tí mo ń tó wí o ẹ̀ ń tó lẹ́jọ́ lòun jẹ lòun ń dá lòun pààrọ̀ yóò kágbọ̀n àlùjọ́ ń tòun mi rọ́bì. ó ní àròyé ò kápẹ́ ìwọ máa rojọ́ ń tiẹ̀ o àlùjọ ni tòun ẹ òun lu àlùjọ fún yín ẹ fẹ́ ẹ̀dá kú láìla. ọba máa ń sara lọ́wọ́ sọdíyàwó lílé ìsìlámì. nígbà tó yá pàṣùmà náà bá tún kọrin kan òun náà bá tún sọ wípé ní a ò lè gborin kórìn tí ò ní túmọ̀ o láwọn tí tèmi wí ká wá forin pàṣọlẹ̀ ká máa gbórin àṣekán ọlọ́run mọ̀jà fàkókò àkókò ṣòfò ló fi jórin Pasuma ẹ làbáyíkà ẹ Obama ní gbogbo ayé dìbò fún Allah akbar. fàwọn aláàánú rí mi rọ̀bì. Masha Allah, Masha Allah. fàwọn aláàánú rí mi mm. rọ̀bì. ó wá wí bẹ́ẹ̀ tán Saheed Òṣùpá náà tún wá ń dá lóhùn nínú rẹ́kọ́ọ̀dù kan ó ní ta ló ń forin wé àṣẹ o àrífín kò mọ̀ ní ta ló ń fi sáré dán pápá wo lórin gbàrọ̀ gbòdo kan bá fi wé mo pt fún àpótí mà ló fi wé portfolio yẹn ọ̀ríjìnà ó gbé sẹ́gbẹ̀ẹ́ àgbélẹ̀rọ bóyá kò mọ̀ kó ń ṣe yamayama nìyẹn. Allahu Akbar. fàwùwà alánúrí mi rọ̀bì. ó ti kọ́kọ́ bó ṣe kọ́kọ́ bó ṣe lòónú láìfù gangan nìyẹn ó ní bóyá kò mọ̀ kó ṣe yamayama nìyẹn. ó tún wá tún lò nínú rẹ́kọ̀dì ó tún lò lọ́nà míì ṣùgbọ́n torí àsìkò tí yóò gbà mí torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ sí yín ẹ jẹ́ ọ̀kan tó kún Allahu Akbar. fàwùwà alánúrí mi rọ̀bì. ibi tẹ́ẹ̀ ti mọ̀ pé àwọn méjèèjì bẹ́ẹ̀ bá sọ p pé Pasuma tó bá ti kọrin tó pòwe àbí tó lo ìgara kan ibi tẹ́ ẹ ti mọ̀ pé tẹ́ ẹ bá sọ pé o Saheed Òṣùpá kọ́ ní bá ó dẹ̀ jẹ́ nílé kan sí yín ìgbà tí Pasuma lọ ṣe Mushin two thousand and fifteen ó wá ń kọrin lọ wá ń kọrin lọ nígbà tó dáa nìkan ló wá ní ẹ̀yìn tí Mushin ọmọ yín lélẹ́yìí o òun ló ń kọ̀ǹtró fújì lọ́wọ́ yìí o ẹ àwọn yẹn àwọn olórin yẹn kò sórí àwọn bẹ́ẹ̀ o wọn bí àwọn ẹ kò sórí àwọn èèyàn ń bẹ o ẹ dákun àwọn olórin ìwo tálẹ́ǹtì ń bá a dùnmú sí i tí ò bá ṣiṣẹ́ ẹ̀dẹ̀ òṣùpá náà náà jọ ń pe àwọn méjèèjì papọ̀ ẹ̀ ti mọ̀ pé òun náà ní ń bá wí. má sì mí gbọ́ ìwọ tó ń gbọ́ mi pẹ̀lú ọ̀rọ̀ tí mò ń sọ yìí má sì yóò bá mi gbọ́ èmi akéwùgbadé yìí ṣe mọ̀dàrú mò ń sọ fún ọ ni pé ṣáìdì òṣùpá tó bá bú èébú pàṣùmà ló bá wí èmi ò jiyàn bí pàṣùmà náà bá sì gbé èébú ṣáìdì òṣùpá ló bá wí mi ò jiyàn tó rọ́lọ́run fi wọ́n ṣe àgbákò àdánwò ara wọn ló fi wọ́n ṣe fúnra wọn ẹnìkankan wọn ò sì lè járáǹkì ara wọn bí wọ́n ṣèjọ máa ń lọ òkè náà nìyẹn wọn ò lè ṣubú fúnra wọn bẹ́ẹ̀ nìkan bá lóun fẹ́ nìkan lóyún ọdún kan àbóṣù mẹ́fà pé yóò wọlé irọ ni kò lè wọlé fún ọlọrun ti dá ìràwọ̀ wọn ó ti parí ẹ síbẹ. bẹ́ẹ̀ nìkejì náà bá sì ń sọ yín pé ní àwọn asálọ́bí iṣẹ́ fújì yìí ni tí Pasuma bá lóun fún òṣùpá lóṣù mẹ́fà àbọ́dún kan pé wọn ò ní gbọ́ mọ́ èmi máa ń yín mú ni pé ntọ́lọ́run ti parí síbẹ̀ bí pàṣípàṣípà náà bá ní eré lè tá ń fa lọ́tẹ̀ yìí wọ́n á sá lọ́n bí sẹ́ẹ̀ fújì yìí ni tó bá ní wọ́n á sá lọ́n bí sẹ́ẹ̀ fújì pé ṣé pàṣùmà ni wọ́n á sá lọ fọ ẹ̀ ń tó yẹ pé ìràwọ̀ tiẹ̀ náà bíi kàábà ni tí ò lè kú ńbẹ̀ ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ń gara ìgara kàábà ni gara ẹ̀yin méjèèjì ẹ̀ ọlọ́run ti dá yín síbẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan kan ò lè ẹ̀yin méjèèjì ò lè fira yín sí nǹkan kan ṣùgbọ́n mò ń sọ pé ẹ wo ìyálàyà àwọn òní ń wí bẹ́ẹ̀ Saheed Òṣùpá ní ń bá wí ẹ̀ tóró mọ̀ pé kò sẹ́ni tí ń takò òun mu ṣin nínú olórin Saheed Òṣùpá yìí náà ni òun ní ń bá òun dun mu ṣin ló jẹ́ kó máa sọ bẹ́ẹ̀ ẹ rí i pé láàrin kan Saheed Òṣùpá ń sọ̀rọ̀ wípé ní kí ló ń lé wa ní Mùṣín nígbà tí mo mọ̀ pé wọ́n ń fẹ́ wa ní Mùṣín kí ló ń lé wa ní Mùṣín nígbà tí mo mọ̀ pé wọ́n ń fẹ́ wa ní Mùṣín. ìyẹn nígbà tí Pasuma lọ play ní Mùṣín gbà yẹn tó ní à ah! Saheed Òṣùpá wá pé kò pẹ́ tó fi padà pé eré lòun fi ń dá lóun báyìí pé nǹkan kan ò lé wa ní Mùṣín gbogbo gbà làwọn lọ ń play ní Mùṣín ẹ wá wò ló jẹ tàwa ni wọ́n ń ta sí ní Mushin Day two thousand and fifteen ẹ ti mọ̀ pé Saheed Òṣùpá náà ni Saheed Òṣùpá òun náà fúnra rẹ̀ òun náà tún wá lọ padà play ní Mushin ìgbà tí Pasuma ti lọ play lájẹgúnlẹ̀ tó ṣe Paso take over eléyìí tó dá wàhálà Òṣùpá àtàwọn ẹgbẹ́ márùnún lẹ ń gbà yẹn tó lóun take over tó ní Pasuma take over in Ajégúnlẹ̀ lẹ́yìn ìgbà yẹn Saheed Òṣùpá náà ẹsẹ̀ wá lọ ṣe take over tiẹ̀ náà ní Mushin báyìí òun náà wá ó lọ play ní Mushin òun náà wá ní Òṣùpá take over Mushin ó wá ń sọ pé yé mo gbọ́ rúmọ̀ ọ̀pọ̀n sọ pé kò lè wọ́ mu sí láyé má jẹ́ ń tún gbọ́ pé kò lè wọ́ mu sí. mo ti dọ́mọ onílé má jẹ́ ń gbọ́ fọ́rẹ́ náà mọ́ àwọn tèmi ní Mushin màá ló sọ pé Mushin ò máa kí fọ́fẹ́ ní tó gọ̀ o ọlọ́pọ̀lọ́ ló ń di Mushin àjínà mú o kò síbi tá ò lè dé ní Mushin àjínà mọ́. òun náà tún lòun ti tẹ́ kó fà á Mushin nísìn ṣé ó lè gba Mushin mọ́ Pasuma lọ́wọ́ àbí Pasuma lè gba Ajégúnlẹ̀ mú un náà lọ́wọ́ àlọ́lọ́run ti dá wọn síbẹ̀ Pasuma ó mọ play ní Mushin tá a mọ̀ mọ̀ Saheed Òṣùpá ó mọ play lájégúnlẹ̀ tá a mọ̀ wọ́n mọ̀ Òṣùpá ó sì mọ lọ play Mushin dọ̀la dọ̀túnla mẹ́wàá Pasuma ó lọ mọ play lájégúnlẹ̀ dọ̀la dọ̀túnla mẹ́wàá torí kò síbi tí ò sí fáǹsì àwọn méjèèjì Allahu Akbar àlùbáríkà ní ń jẹ́ bẹ́ẹ̀. Hada nadhirun. من النذر الأولى الله الله هذا نذير من النذر الأولى èmi ò wá mọ tẹ́yìn méjì jọ ń fà láàrin ara yín tẹ́ ẹ̀ wá ewo tí mo ti àá fẹ́ fi báwọ̀ Saheed Òṣùpá wí ni pé èwo ló tẹ̀ wá bá débi pé ẹ̀yìn Pasuma ó kọ́lé kò kọ́lé wá bá ọ̀rọ̀ ẹ̀ débi pé ó kọ́lé kò kọ́lé kí ló kọ́ ọ pẹ̀lú pé kọ́lé àbí kò tiẹ̀ kọ́lé èmi ló kọ́ ọ pẹ̀lú pé kò kọ́lé ọlọ́run ó ṣeé ṣe kó jẹ́ wípé ní ó ti kọ́lé àìmọye ilé tẹ́lọ ẹlòmíì àìmọye ilé tí ó ti kọ́ tí ò ní pariwo òun náà sì ń sọ ọ́nú orin rẹ̀ ó láriwo kọ́ àwọn ò pariwo ni ilé ìjọba ti wà government house ti wà ó tiẹ̀ wá kọ́lé kò kọ́lé kí ni tiẹ̀ bí ò bá tún wá tó bá jẹ́ pé kò tí ì kọ́ náà kò túmọ̀ sí pé kò ní í kọ́lé mọ́ láyé ẹ̀ wá ń fi lé búra yín ló wá bẹ̀rẹ̀ sí ní kọrin ìwọ Saheed Òṣùpá ó wá ń kọrin nínú nígbà náà báwo ló ṣe kọ orin rẹ Al-Wajud mo mọ̀ ń gbádùn rẹ. afama sara lọ́wọ́ sọ́dírà ó lílì ìsìlámì. máṣàlá máṣàlá. fàwa alánúrí mi rọ̀bì. Allah yóò dà fún ọ ní àlùbáríkà tí ó pọ̀ ohùn rẹ ò ní há ó wá ń sọ̀rọ̀ Saheed wá ń sọ wípé ní ẹni tó kọ́lé ṣáìdì ló ń ṣílé ẹni fẹ́yàwó ṣáìdì ló ń ṣàna mo dúpẹ́ fọlọ́run wípé ó gbé mi gáńtè mi nínú láìfù nìyẹn tòrọ́tọ̀ ni bó tún ṣe kọ́nu rẹ́kọ̀dù tí ò ṣe mí bí ara bí ń tè mi tó yá ilé onílé tó wá tẹ̀fítẹ́sàn fún tó ṣe pòṣà tó sọ pé òun lòun kọ́lé kò wá dákẹ́ ńbẹ̀ ó ní ìgbà tó nílé gbọ́ ṣáìdì ó pẹ́jọ́ arábì ò dẹ́mọ ó fi dọ̀bálẹ̀ ge ó ní ẹ pa sílé ẹ má ṣe é òun síta ó sojú àfisco sálà mi lọ́mọlẹ̀ ó tún fà àfisco jẹ́rìí pé ó tún sojú àfisco mo tẹ̀ wáá fẹ́ bí ó léèrè èwo ni kó tún mọ mẹ́nìkan ẹni ẹni ẹlẹ́ni kó tún mọ sọ pé sojú rẹ̀ bó bá sojú rẹ̀ sojú tiẹ̀ ló sì Allahu Akbar. afaman sara Allahu sadirahu lil Islam. masha Allah masha Allah. fahuwa ala nuri min rabbi fáwọn aláàánúrí mi rọ̀bì. ó wá kọ yẹn tán kò tún wá dúró síbẹ̀ kò tún dákẹ́ ó bá ní ó tún bá tún ṣe sóò mi ó ní ẹ rárá lé mi ara lé mi chief tẹ̀yìn náà tí mo sọ tí mo lóye alẹ́ onílé pó wá sí invitation fún wọn ló ti gbọ́ òpó ti fẹ́ kúrò níbẹ̀ yẹn ó fẹ́ lọ gba ilé tuntun kó lè lóhùn lòún tún kọ láìkọ́lé bò kó lọ sí London gan-an kò sí yàtọ̀ nínú ten ninety lọ́mọ́lé ìfún kókó kúrò kó di ten ninety ní lẹ́kì la ilaha illallah. fàwa alánúrí rọ̀bì. bẹ́ẹ̀ bá ju ẹyọ ọ̀kan fóṣù pàǹtí ẹ̀ òun ò mọ ju mẹ́wàá ni ó tó bá tó sọ tẹ̀lọ́ òun yìí dákẹ́ lórí ọ̀rọ̀ ó tún wá ní mugun ẹni ṣe kò mọ̀ pé ó tó ṣe foundation ni tí ó bá ti ju tó bá gba donation kún èmi náà a ṣe ń dágbàrà mi bá ká kí n lajọ́ rẹ̀ fún kí lóun ti yà wà fúnra fún ìwọ lọ ó dùn ní ìtì fún Pasuma kò lówó tí ó fi kọ́lé lọ́wọ́ àbí ọ̀sán ìwọ náà tún gara sí náà nìyẹn tíjà bá sá ti dé báyìí orin máa dòwe ni Pasuma ni Saheed Osupa sọ pé òun ó donate fún kó wá gba donation lọ́wọ́ òun tí ò bá lówó tí ó fi la ilaha illallah. àfàmà sàrà lọ́wọ́ sọ́dírà ó lílé ìsìlámì. masha allah masha allah. fàwọn alánúrí mi rọ̀bì fáwọn aláàánúrì mi rọ̀bì. èébú ló wá kù tẹ́yìn méjèèjì bẹ̀rẹ̀ sí ní búra yín èyí tẹ́ ẹ ti ń fà látijọ́ yìí ṣé kò tí ì tó kó tán ni mo sọ fún inú pàṣán ọ̀rọ̀ mo ní àlámúyáàní mo níṣẹ́ ìrántí ni ṣé kò tí ìyá tẹ́ ẹ fẹ́ fi ẹ fẹ́ tọwọ́ wa bọ́lẹ̀ ni ẹ̀ ń búra yín ibo lẹ fẹ́ lò já هذا نذير من النذر الأولى ما شاء الله ما شاء الله هذا نذير من النذر الأولى bàbá Muyideen ti ṣe wáàsí fún yín wọ́n fún yín ní wọ́ọ̀nì lẹ́ẹ̀kínní wọ́n fún yín ní wọ́ọ̀nì lẹ́ẹ̀kejì ẹ̀ torí ẹ̀ gbọ́ ẹ̀ ń tún jẹ́ ó le sí i náà ni ibo lẹ fẹ́ bá ọ̀rọ̀ yìí dé ìwọ Pasuma ń gbòò ti mọ̀ pé Saheed Òṣùpá bó bá ti gbẹ́yọ̀ ọ̀kan báyìí yóò sọ di rántó yóò sọ di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mọ́ ọ lọ́wọ́ ni ọ yìí fi ilẹ̀ ẹ̀ ń tó já kóró òlé wọn ò lè mọ́ sọ ọ mọ́ríkì tí wọ́n ń kì wọ́n ni ọmọ búnibúni bèé bú pàkìtì ọmọ rínirínibẹ̀ ní pòyẹ̀kẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé bí ó bá bú yẹn yóò bú yẹn débi pé òun tọ̀hún fẹ́ lè lọ kó sódò bí ó bá sì fìyàn sí yẹ̀yẹ́ náà yóò sì yẹ̀yẹ́ òun débi pé òun tọ̀hún fẹ́ lè máa la orí ara rẹ̀ mọ́gìrì Allahu Akbar níbi tí ó sì yẹ̀yẹ́ dé ìyẹn ni pé gbogbo ohun tóun ó bá gbé pàdé ní téèyàn bá gbé wá fún báyìí yóò máa ju tòun tọ̀hún lọ ni gbogbo yìí tá a sọ fún títí tí náà tí ò gbọ́ ọlá àpòrò òlé wọn ni pé àníṣe ebúnibúnibè ebú pàkìtì rìn ní níbẹ̀ yẹ̀kẹ́ yìí náà ni òun ni ò jẹ́ kó lè ni ò jẹ́ ó lè tán tètè tán lára rẹ̀ báyẹn ìwọ tó ti wá mọ̀ bẹ́ẹ̀ ìwọ náà má wulẹ̀ ju òkò débi pé yóò ju ògùn ọmọ pé ò ní gbọ́ wògbà tí ń ti ń sọ̀rọ̀ ń gbà kan nígbà golden child tó ti pọn tọ́pẹ́ náà ti kà sẹ́yìn tí iṣẹ́ tán ṣe fún Olasco films nígbà náà ni tí wọ́n ń kọ nínú ẹ̀ pé torọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ó kọjá kí n lẹ gbé kí n lẹ gbé kí n lajú àfi kẹ má gbé torí tẹ bá gbé màá jù èyí tí máa wájú ajókò rìbìtì òkò rìbìtì tí ń ṣaláhùn gbá pín ṣìn ah tó jẹ́ pé lọ́wọ́ kan kò ní gbin mọ́ Allah akbar. fàwọn àlànà rí mi rọ̀ bíi gbogbo eléyìí tí mò ń sọ yìí kì í ṣe pé mo fi ń ṣáìdì ṣáìdì òṣùpá bẹ́ẹ̀ bá bí Pasuma bá bu léèbù kan mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ó fi dáhùn tí mo bá kọ ẹyọ kan tí Pasuma bá fi bú tí mo bá kọ bíi mẹ́wàá tí Saheed Òṣùpá bá fi dáhùn ẹ má sọ pé à ṣe é di báyẹn tí Saheed Òṣùpá náà nì orin Òṣùpá náà ló tún kọ tó pọ̀ jù torí tó fi dáhùn náà ló pọ̀ ju tí wọ́n fi bú u lọ òun náà ní jẹ́ ó máa dàbí ẹ pé tiẹ̀ ní pọ̀ jù nínú gbogbo orin wọn tí mò máa ń kọ pátá bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ bá ń bá mi ká lọ bẹ́ẹ̀ bá sì ń bá wọn bẹ́ẹ̀ bá sì ń tẹ̀lé wọn tẹ́ ń bá wọn ká lọ ẹ̀ mọ̀ rí pé bó ṣe rí náà ni mo ṣe sọ yẹn bẹ́ẹ̀ bá sì ń sọ pé àṣebá àti ní ti Saheed Òṣùpá ni inú ṣó Òṣùpá náà láti máa ń rí jù bẹ́ẹ̀ bá ibi tí wọn ò bá pè mí sí mi ní lọ bẹ̀ gbogbo ṣó Òṣùpá tẹ̀ ti ń rí mi pátá wọ́n pè mí síbẹ̀ ni o èmi ò yọjú ràn lọ bẹ̀ kódà àìmọye ṣó mi l'Òṣùpá gan ó ti débẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ rí mi kó kò ní mọ̀ pé mo wà ń bẹ̀ tẹ́lẹ̀ torí àwọn tó pè ní ó pè mí nígbà míì kì í sòun ni ó pè mí pé ó yá akéwògbadé máa bọ̀ ní ṣóò mi àwọn tó pè ó pè mí ni àwa ṣẹ̀ṣẹ̀ jọ pàdé ń bẹ̀ ìwọ Pasuma bó bá ní nǹkan ṣe bó bá mọ̀ pé mi máa mọ̀ dáhùn ṣùgbọ́n bọ́ọ̀ pè mí èmi náà ìyọjú náà lọ bí tí wọn ò pè mí náà sí o ntọ́lọ́hún ṣe fẹ́mi náà tó mi ayọ̀ ọkàn ló ṣe fún mi ó sì tó mi ó sì dúpẹ́ fọ́lọ́hún alhamdulilayi rọ́bìlà alẹ́mìn so èsì ọ̀rọ̀ tẹ̀yìn tẹ́ ẹ tún ń sọ̀rọ̀ pé ibi sún òṣùpá la ti máa ń rí jùnú ẹ pè mí sí ti Pasuma kẹ́ wò bóyá ẹ̀rí mi ń bẹ àbẹ́ẹ̀ ní rí mi ń bẹ èmi yìí sọ̀tá àwọn méjèèjì Allahu Akbar. هذا نذير من النذر الأولى ọmọ ṣeun ọmọ ṣeun. هذا نذير من النذر kúùlà. ọlọ́run ní kí lọ tí mo ti ń kí fún yín tipẹ́tipẹ́ náà ni mo tún gbédè lèmi akéwúgbadé tún gbédè yìí kọ́lọ́run yẹ ẹ tún gbà kẹ́ ẹ tún gbọ́ náà ni o Allahu Akbar. ìyẹn la fáwọn onílà áka fi wá wò nínú ọ̀rọ̀ rẹ̀ àfa yẹn wá ń sọ pé wọ́n fi inú tí kíkà eru iná tọ́ta bí kìmọ̀tì wọ́n la káyìrà fi. قول بدون سلامة وفي نتك خير إن تكدا بحكمة أسوى الوجود ممن بدوري ولا خير في قول بدون سلامة wàlà àyàfi káwọlé ìlú ìsàlámà. musliudin wa máa ń kọ́ àlàfàlì yá wa máa ń kọ́ àlàfàlì yá hazar. ó ṣeun ó ṣeun. ومن قال فليعذر ندامة قولي الله الله وكم قالت توتي الفتى في شقاوتي وكم قالت تؤتي الفتى في الشقاوة àfààní wà fi nùtìkì khairu oore ń bẹ nínú ọ̀rọ̀ tá a máa ń sọ yẹn. wà fi nùtìkì khairu ìnà takídà bí kìmàtì. àfààní oore ń bẹ nínú ọ̀rọ̀ tá a ń sọ oore ń bẹ nínú orin tá a ń kọ ṣùgbọ́n ìnà tọ́ tàbí kìmàtì bẹ́ẹ̀ bá tilẹ̀ fi làákà ìkọrin tẹ́ ń kọrin ọgbọ́n tẹ́ ń kọrin làákàyè tẹ́ ẹ̀ búra yín mọ́ àfa lórí ń bẹ́ ń bẹ̀ púpọ̀. wàlá khaira fi qawlin biduni salamati. wàfíìnù tí kì í iná takita bihi kimati. wàlá khaira fi qawlin biduni salamati. àfa ni ha kò mọ̀ sóore kò sálùbáríkà kankan nú ọ̀rọ̀ tá a sọ nínú orin tá a kọ tí ò má làáfíà dání ẹ sọ́ra yín ẹ yé bára yín jàjàkú akátá mọ̀ ẹ yé búra yín mọ̀ ẹ yé sọ̀rọ̀ tí ó máa dà lúrú láàrin ara yín mọ̀ àfọwọ́ adákẹ́. wà á máa ń kọ́ làfàlíyá dárínà dàmọ́tàkọ́ọ̀lì àfáà ní gbogbo ẹni tí ó bá mọ kọrin àbó bá mọ sọ̀rọ̀ ní ronú wò dáadáa máa sọ ara rẹ sọ ọ̀rọ̀ tó fẹ́ sọ sọ orin tó fẹ́ kọ ọ̀kọrin ọgbọ́n. máa ń kọ́ àlàfàlì àdárù nàdá mọ́tàkọ́ọ̀lì. ọ̀rọ̀ tó sọ òní tó kọ tí ó padà dàbámọ̀ bú fún ọ àfààní ò lọ sọ́ra pẹ̀lú ẹ̀ dáadáa torí pé. wàkà láti tó tìlí fàtà fi ṣàkọ́ àti. Allah wàkà mú ká láti tó tìlí fàtà fi ṣàkọ́ àti. àfààní torí àìmọye àìmọye àìmọye àìmọye àwọn ọ̀rọ̀ téèyàn ó sọ. So tí yóò padà kó orí búbọ́mọ ẹ̀dá ọ wà láyé òsì láyé mú wọ́n sì máa ṣépè fún ọ pé à ah, òun ló sì sọ ilé yìí lẹ̀ ẹ sọ́ra orin láéláé lẹ̀ ń kọ ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kí àwọn tí ó máa mú àwọn èèyàn ṣépè fún lẹ́yìn wọ́ọ̀lù ẹ má jẹ́ ó ṣẹlẹ̀ ẹ kọ́ lára barista ẹ kọ́ lára kọ̀lìntì àwọn orin ọgbọ́n ti wà táwọn bàbá yìí ti kọ kọ̀lìntì ló kọrin kan gbà kan ó ní àìmásìkò sóhun ló dààmú ẹ̀dá o àìmásìkò sóhun ló dààmú ẹ̀dá o bẹ́nìyàn bá yóò rí ọlọ́ọ̀la ó dájú yóò là ní lọ́lá ọlọ́run ọba àyìnlá yóò là ní lọ́lá ọlọ́run ọba rẹ̀ kọ́láwọlé yóò là ní lọ́lá ọlọ́run ọba ó wá ní béèyàn bá ń ta gúgúrú akọ́láwọlé bó onítọ̀hún tẹ̀pa o bí tọ̀hún bá yóò rí ọlọ́ọ̀la ó dájú yóò là ní lọ́lá ọlọ́run ọba àyìnlá yóò là ní lọ́lá ọlọ́run ọba rẹ̀ ó dá mi lójú wájú àìlá o. ó wí bẹ́ẹ̀ tán barista náà tún wí tiẹ̀ kí ni barista náà tún wí wà máa ń kọ́ làfàlì yà. wà máa ń kọ́ làfàlì yà dárinàdà àmọ́tàkọ́ olìhì. allah akbar. wà máa ń kọ́ làfàlì yà afáàní ẹ lọ sọ́ra púpọ̀ barista náà wá wí tiẹ̀ kí ni ń wí bàrí wa ń sọ wípé ayé tó tó yìí ilé ayé lè aráyé àkàmọ̀ra ayé ìsọ̀wọ́ elégbè lẹ́yìn mo fẹ́ kẹ́ ṣàlàyé ohun tán o pé láàyè o ẹni sóyìnbó àyíndé nílé àná ẹ̀ láti ìtumọ̀ ẹ̀ o orúkọ mẹ́rin láyé ń jẹ́ ẹ bá bí mi lórúkọ ayé ń jẹ́ ẹ̀ ni ìyẹn dé ní ayé aka ìyẹn dé ní afa ni ìyẹn dé jì ìyẹn dé yìí o àṣenìtàn bá ní ìdárò ẹ̀tàǹtàgbá ayé àká àmọ́ra ẹ̀tàǹtàgbá àkùrọ̀ ọmọ nìtún kò ní lójú ẹ̀rìn wọ̀rọ̀ ọkọ̀ o ẹ̀rìn wọ̀rọ̀ ọkọ̀ o ìgbà tára ayé ti ń gọ̀ lọ́hùn ta ló tún kù tán ò léèbù bó sojo lọ́lọ́hùn bá rọ̀ alọ́lọ́hùn fẹ́ẹ́ fomi pa ayé rẹ bó sorùn bá lọ́lọ́hùn bá rọ̀ àyà àtúnṣọ pé ooru mú àtòjú àtẹrun tó bá wà ọ̀pọ̀ tó di ipa òrì nǹkan kan mọ́ ayé á pé ọyẹ mú mo ṣe bẹ́ẹ̀ lẹ́nu púpọ̀ òun sá lọ ọmọ aráyé o. Allahu Akbar. wa man qala falya'dhar nadamata qawlihi. Masha Allah. wa kam muqalatin tu'til fata fi shaqawati. Allah Allah. wa kam muqalatin tu'til fata fi shaqawati. barista yìí náà ni wọ́n ń lo àwọn ohun kan nínú iṣẹ́ kan àìmọye ohun tó ti lò sẹ́yìn mo ti máa ń fún yín lọ́wọ́ ẹ̀bọ̀ ti pẹ́ ṣùgbọ́n bí gan ló ti wá ti ń sọ wípé ni mo yin títí o mo yin bàbá òkè torí forty years forty years ni ọpẹ́ ló yẹ wẹ̀dù tó dá wa sáyé o ìyìn ló yẹ wẹ̀dù tó dá wa sáyé o ògo ló yẹ wẹ̀dù tó dá wa sáyé o lọ́mọdé pẹ̀lágbà ẹ̀ bá ń dúpẹ́ o. ẹ bá mi gbé lóhùn rere kí n gbọ́ kí n gbọ́ kí n gbọ́ kí n gbọ́ kí n gbọ́ kí n gbọ́ ẹ̀yin náà ti mọ̀ bó ṣe lò ó ti lò lọ bẹ́ẹ̀ bàrí kọrin ọgbọ́n ó lo ohun àrà ẹ̀yin náà orin ọgbọ́n pọ̀tẹ́ kúkú ń kọ náà tẹ́lẹ̀ náà a mọ̀ bẹ́ẹ̀ Allah gbogbo yín lẹ́jọ́ lórin ọgbọ́n tẹ́ ń kọ ẹ lórin làákàyè tẹ́ ń kọ ibìkan ni Pasuma ti ń kọrin tó ní. ní irọ́ la gbọ́ tí kú yọ̀ ń pa o kò ní fẹ́ kú kò sẹ́ni tá a gbọ́jọ́ kú ẹ̀ tá a máa dùnnú táwa ni ó gbọ́jọ́ kú ẹ̀ tí ó dùnnú lóòótọ́ àìmọye orin ọgbọ́n tí Pasuma máa ń kọ téèyàn ó máa ronú sí i àbí ibìkan ló ti ní ẹni tó lówó ọlọ́run ló fún un lówó ẹni tó lọ́lá ọlọ́run ló dá lọ́lá ẹ̀yin wá lọ kóra yín pọ̀ báwo ló ṣe jẹ́ náà ẹ tún lẹ fẹ́ gbà lọ yẹ̀ fẹ́ pọ̀ ọlọ́run lẹ́jọ́ èmi ò wá mọ̀ justice tó máa dọ́lọ́run lẹ́bi ẹ jẹ́ gba kádàrà kó tó di kó o dóró ẹ jẹ́ àgbójú ń bẹ̀ kẹgbà lé ságbójú Allahu Akbar. wà máa ń kọ́ mọ̀tàkọ́ ẹ wá wo Òṣùpá náà orin tí Saheed Òṣùpá ti kọ láwọn orin ọgbọ́n orin làákàyè ni ibì kan ló ti ń sọ pé toróhun abáyàn wálé ayé bẹ̀dá bá kàn sáré olórí ẹ̀ asán bèèyàn kàn dẹ̀ ń sáré olórí òfo ni tálẹ́ nílẹ̀ ní kátàmátà kò má sí bẹ̀dá bá kàn sáré olórí ẹ̀ asán yàn kàn dẹ̀ ń sáré olórí òfo ni tálẹ́ nílẹ̀ díwọ́ dùndùn yọ̀ láyé bẹ̀dá bá kàn sáré olórí ẹ̀ asán èèyàn kan dẹ̀ ń sáré olórí òfo ni Allahu Akbar ó tún wá tẹ̀síwájú ní orin kan kí ni tún wí níbẹ̀ ó wá ń sọ wípé ní ẹ̀mí lójú kọ́ lọ́n lọ́ra ẹ̀ máa ní bẹ̀mí ẹ bá wà kí lọ́lọ́hún ò lè ṣe ẹni tẹ́dá bá rògbìn tán sọ pé kò lè kọ́lé tẹ̀mí ẹ bá wà kí lọ́lọ́hún ò lè ṣe ó pọ̀ bó ṣe kọ́ Allahu Akbar kódà Lord of Music tuntun yìí tíráàkì kan wà tí máa ń wú mi lórí ń bẹ̀ tí mo máa ń gbọ́ ó pọ̀ tó kọ́ ń bẹ̀ ṣùgbọ́n tíráàkì kan wà tí máa ń wú mi lórí ń bẹ̀ níbi tó ti sọ wípé ní òṣùpá ọlọ́run má jẹ́ nsòrè dáràn tolúkálùkù ara wọn mà ló wà àjàgà tó ń gbé kiri ẹ̀yin onímọ̀ ẹni táyé ti bá tiẹ̀ jẹ́ sòrò ràn lọ́wọ́ ẹ̀ rọra ó wí yẹn tán wá ní ẹni táyé dààmú kan tó ti jìn sọ́fìn lára ń ní tó ń kígbe ẹgbà mí lẹ̀ aláàánú kan lọ tiẹ̀ lọ́tọ̀ aláàánú kan lọ tiẹ̀ lọ́tọ̀. ló gbọ́ tẹ́nìkan kígbe ẹgbà mi lẹ̀ kò béèrè pé kí n ló ṣe jìn sọ́fìn ó yọ jáde ló bá ra tiẹ̀ lọ́fìn ẹni tán yọ bá wá tẹsẹ̀ mọ́ rìn kò dúró yà láàánú tó jìn sọ́fìn mọ́ṣẹ́ ráyé Allahu Akbar láì wá fọ̀rọ̀ gùn ẹ wá jáwò ẹ tún wá láwọn àlùjọ máa ń jù fáwọn èèyàn ẹ̀yin méjèèjì náà ni bí wọ Pasuma bá ní à ìwọ lọ lálùjọ dáadáa Saheed Òṣùpá náà ní à níbo òun náà lálùjọ lọ́wọ́ nínú àwọn àlùjọ tẹ̀sí mọ́ jù táwọn èèyàn ó ti jó lọ tí wọ́n gbàgbé ara wọn bó bá ti sọ pé ẹ̀yin ìjọ pàṣọ ó yá ẹ jẹ́ ká jọ rìn nínú ẹ̀mí orin ó yá ẹ jẹ́ ká jọ tètò fàstùngbà ṣáútà àlùjọ látòrí recognition tó fi dórí gratitude kọ́lọ́n tún ságbára dọ̀tún fún mi and myself jí bọ́lá kó tún lè dùn ju tàtẹ̀yìn wá lọ àwa ní many people ló ń ké mi Paso jẹ́ o àwọn èèyàn ó sì ti jó lọ tó bá tún wáyé tún wá ní ọ̀gá ńlá yẹn màrè tán sọ wípé ó ń kọ́ ọ pẹ̀lú ọ̀ọ́ yẹn wọ́n lé wọn ò bá wọn bá ti yó òkèlè yẹn fọ̀hún o Allah akbar ìdè òṣùpá náà tóun náà bá wá fẹ́ kọ tiẹ̀ òun náà wọ́n máa ní tì ń balẹ̀ máa pèdè pé kó rí wú pìṣàm pìṣàm ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò ní tì mọ́ tí ó sọ yóò ti mọ́ ní pìṣàm pìṣàm ẹ dá ìbọn àwọn lọ gbé dání tó o fẹ́ yìn àwọn olọ́fẹ́ yìn ìbọn mọ́tò sí pìṣàm pìṣàm yóò tó bá ti ń gbọ́ pé tì ń balẹ̀ máa pèdè pé yóò ti la ilaha illallah àlùjọ sì ti lọ ń bẹ̀ tó bá wá fẹ́ pa wọ́n kú yóò tún wá kọ orin míì a ní ìgbà tàwa mú sẹ́ńsẹ́ láfi pegedé ìgbà táwọn amúṣẹ́ńṣẹ́ la fi ń gbàlù lọ ìgbà táwọn amúṣẹ́ńṣẹ́ la fi làlù yọ tọ́lọ́jà bókìtì pẹ́ ń sábó àti bẹ́ẹ̀ ti pẹ́ ọjà bókìtì pẹ́ ń sábó àti bẹ́ẹ̀ ti pẹ́ mo mà kàn lè kéré lójú ayé mọ̀ mí gan-an ìgbà táwọn amúṣẹ́ńṣẹ́ la fi Allahu Akbar wọ́n sì ti jó lọ lórí ìyẹn náà Masha Allah gbogbo yín pátákó wá sí ìtàwọn èèyàn yìí gbọ́ nípa tínú yín tó yí dórí màláìkà tó yí dórí wàásù ẹ̀yìn dé bàbá yín. àwọn orin gbogbo yín pátá náà náà ń gbọ́ ní patí ẹ̀ sì máa dúpẹ́ fọlọ́run ẹ̀ dúpẹ́ oore ọlọ́run tó ṣe fún yín ẹ má bára yín jà ni tẹ́mi ń sọ. bàbá ń play wàásù àyìndé ní patí bí wọ́n bá yẹ play wàásù àyìndé bíi méjì wọ́n ó play fowó ṣeré wọ́n ó play ibi tó ti ń sọ yí pé ní. àwọn ọkọ náà dá wa kí ló ń ṣe wọn o kí ló wá ti jẹ́ o wọ́n sì ń sọ̀rọ̀ bí Elédùmarè kódà aláwọn ọkọ náà dá wa o kí ló wá ti jẹ́ o wọ́n sì ń sọ̀rọ̀ bí Elédùmarè ẹni orí bá ti dá ìyẹn ò ṣe farawé o wọ́n sì ń sọ̀rọ̀ bí Elédùmarè ẹni orí bá ti dá ò ṣe farawé o wọ́n sì ń sọ̀rọ̀ bí Elédùmarè àtúnwá ní sọ fáláyọnu sọ kan mú kọ́kọ́rọ́ kan tilẹ̀kùn ètè sọ́bọ́lọ́ ẹ̀mẹ́gbẹ́ yín kẹ́ jókòó jẹ́ o. ẹ̀mẹ́gbẹ́ yín ke joko je ke joko je o. allah akbar àwọn èèyàn sì ti jó lọ ẹ jẹ́ ń dákẹ́ báyìí ná mo mi ní fikude, mi ní fàrùndé yóò jọ ọmọ da fẹ́mi àti yín mo bá wá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń fẹ́ wa káyé mo ṣàdúrà fún ọ̀rọ̀ yín ò ní ayé yi ò ní bàjẹ́ kò ní polúkú musu ọláyìí tá fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam mo fi àsìkò yìí rántí super k káyọ̀dé ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ ọ̀rẹ́ mi masoud olóògùn ebi ọ̀rọ̀ ń bọ̀ lórí gbogbo yín ẹ̀ máa retí inú rẹ́kọ̀dù tí ń bọ̀ pẹ̀lú ògo tọlọ́hun tọ̀ bó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ ó kánjú kú. ọlọ́run má jẹ́ ó kánjú kú. jẹ́mi ní iye o fíìmsà marketing. ọlọ́run má jẹ́ ó kánjú kú. wọlá ìyá o pẹ̀lú bàbá ẹ̀. ọlọ́run má jẹ́ ó kánjú iléeṣẹ́ ọlọ́run má máa jẹ́ ó jóná. ọlọ́run má máa jẹ́ ó jóná. ìlú ilé ọlọ́run má máa jẹ́ ó gbóná. ọlọ́run má máa jẹ́ ó ẹ̀rú pẹ̀lú ìyàwó ẹ̀. ọlọ́run má máa jẹ́ ogbó náà. mọ́báyé jẹ́ ó pẹ̀ láwọn ọmọ ẹ̀. ọlọ́run má máa jẹ́ ogbó náà. aláwòrán bíi má máa jẹ́ okú. ọlọ́run má máa jẹ́ okú. má máa jẹ́ okú o. ọlọ́run má máa jẹ́ okú. ọlọ́run má jẹ́ ọkàn jukú. àmì ọlọ́run má jẹ́ ọkàn jukú. wọ́lá ìyá o pẹ̀lú bàbá ẹ̀. ọlọ́run má jẹ́ ọkàn jukú.